ẹ̀ta ní ní ìjọba ògbè tó sọ̀rọ̀ ní òkú létí jẹ́jẹ́ mi lọ́wọ́ àpàṣẹ lẹ́yìn ọjọ́ àgbẹ̀dẹ ìfẹ́ lórí ẹ̀gbọ́n tí mo máa sọ fún yín Ọládèjì lórúkọ wọ́n ṣẹ̀dẹ̀ látọ̀dọ̀ wa ni mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi assist mi wọ́n máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín. ok ṣé brọ́dà sọ pé ó fẹ́ wá ń gbà kan. actually ṣe rí kò sí nǹkan tí o lè gbà tí lọ́wọ́ ti wà torí èèyàn máa ń di family kò jù báyìí náà lọ òṣèré ọ̀pẹ tí mo rí iṣẹ́ tiwa lè díẹ̀ má wọrí a máa bá wọn wáṣẹ́ sí i. àwọn ejò tóyìn ni mo fẹ́ kọ́ ti ṣiṣẹ́ ejò ejò ejò àbí èyí ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ni. ẹ kí ló dé kò sí kémi ṣáà ti ṣiṣẹ́ ni tó bá sọ pé àwọn bá mi wáṣẹ́ síta ni kò sí wàhálà tó bá ni Uswa la, okon ó kàn jẹ́ wípé ọ̀dọ̀ wọn gọ́gọ́ ló hùn mí ó hùn mí kí n ṣiṣẹ́ lábẹ́ yín. ṣé reason tí mo ṣe sọ pé kí n bá wọn wáṣẹ́ ni pé ẹni tó bá ó gbọ́dọ̀ lọ́kàn pàápàá jùlọ ó gbọ́dọ̀ ní akíkanjú kó dẹ̀ dájú ṣe ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni pé ṣe rí at times tí àwọn kọ́sọ́mà bá gbọ́jà fún wa ká bá wọn gbé wá sí nàìjíríà tí ọjà bá dórí omi bóyá ó wọ omi tàbí ọjà bàjẹ́ sórí omi tí ò bá dájú tí ò bá lákíkanjú wọ́n lè ràn ẹlẹ́wọ̀n tàbí tí wọ́n bá mú ìkan lára wa tó ò bá lọ́kàn ó máa ma sáré kàbòròbòrò èyí tó dẹ̀ lè fa okùnfà ẹ̀wọ̀n fún àwọn tó kù pọ̀ nísìnyìí wọ́n sọ pé ẹ̀gbọ́n ẹ̀ ni ó dẹ̀ jẹ́rìí ẹ̀kọ́ lákòókò jù ṣe rí gbogbo nǹkan tẹ kálẹ̀ ìbí pé ọlọ́run fẹ́ kí ọlọ́run dìdí fẹ́ kí n ṣiṣẹ́ lọ́dọ̀ yín ni gbogbo ẹ̀ pátápátá ni mo ní mo lákìkanjú mo láyà mo tún dájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ẹ wò mo ń kọ̀ pẹ́ mo ń kọ́ ebè mo ń ro igbá mo ń kọ́ igbá ebè láàrin bíi wákàtí mélòó kan màá ti kọ́ ẹ mọ̀ mò ń kọ̀pẹ mò ń ṣe fìjìláńtẹ́ mo tún pẹ ẹran káàkiri. wọ́n um, kí ló kó kọ wọn. ọládèjì. ọ̀nkú ọládèjì gbogbo ń sọ pátápátá òun láti gbọ́ and pẹ̀lú wọn bá ń sọ yìí a rí i pé ẹ strong ẹ bold ẹ dẹ̀ tún ní akíkanjú àbáyọ ṣe ń pè ní Yorùbá kò sí wàhálà but I want you to know we are not like this we are much more than this so ẹ máa fún wa ní chance láti dé. excuse me. Absolutely. Well, as your lordship pleases One ní ẹ ti bẹ̀rẹ̀ that's just it. ẹ ṣe gan-an inú mi dùn àti ẹ ṣe no ọlọ́run máa wà pẹ̀lú yín. àti pàápàá jùlọ òun ò lè gba nǹkan tẹ̀. ó ti bẹ̀rẹ̀ nìyẹn o. ọ̀rọ̀ oh, kò sí wàhálà ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni. ẹ ṣe mo wá ń promise yín wípé èmi náà mi ò ní disappoint. ọ̀nkú ibi tí a ti ń ṣe mistake yẹn o àwa kọ́ ni promise A promise ara yín ẹ ti gbọ́ tòwó wà important for life yín. Okay? I guess you have to go. I should go. So, what to tell you? So, catch you some other time, Mary. Okay, I should go. Oh, yeah. Oh, yeah. What did that say? Hey! Ó ti tán nígbà tí ẹ kú olú ìwé ìgbọ́lódé yìí. àwọn ibi tí a ti ń bọ̀ àti ibi tí a dé àwọn ibi tá a máa ń jọjà sí ní ìjìlá awẹ́ àwọn. especially ibi ó ṣáà àgbo àwọn tá a já síbi ibi ìtú tóbi díẹ̀ ṣó ti yẹ àmọ́ o kò tí ì tán o dèjì tá a bá ti kúrò ibi ó tún ṣe kúrò àwọn ibìkan tá a máa mú ẹ dé. sórí ibi tí òun ń sọ yẹn ibi ara máa ń já aṣọ bàtà àti bẹ́ẹ̀tì kò kàn fi bẹ́ẹ̀ tóbi tó ibi yìí o but tá a bá kó ń bẹ̀rẹ̀ náà a mọ̀ lọ síbi tí a máa ń já àwọn gift items sí. àwọn bí ẹ̀sìn náà kọ́ la kó sílẹ̀ bọ́ọ̀dù sẹ́yìn ẹ má jẹ́ ká pé ká lè tọ́jú ìgbàfẹ́ náà. ṣé o ní ètò ìtìjọ́ ìwà báńkì àwògbé kí o jẹ́ supervisor gbogbo àwọn ibi tó lọ wò yẹn. èmi supervisor. kò wá tán síbẹ̀ a máa arrange mọ́tò kan fún ẹ pẹ̀lú driver bóyá o fẹ́ jáde o fẹ́ lọ sápapá o fẹ́ lọ wo àwọn ọjà kọ̀ọ̀kan báwọn ẹrù tó dé ó máa lè wà mọ́ ìzìyà fún ẹ. Dèjì àti àwọn ìjọwọ́ kékeré kan fún ẹ gẹ́gẹ́ bí sálárì o ò ní mind kó kéré bó tó bá lè tẹpá mọ́ṣẹ́ tó wà lóyà tó rojú tó dẹ̀ fi ọkàn kan bá wa lò. Mhm. ó sì lè lé sí tó bá ti yá. ọ̀rọ̀ ló ti bóyin láàrin one or two three months nǹkan máa change ju bó ṣe wà lọ so àwọn pé ká bẹ̀rẹ̀ pẹ̀lú forty five thousand naira. what? ẹ jọ náà bí mo bóyá slip of tongue ni ọ̀rọ̀ lórí ti tẹ̀mí ìdẹ̀ mi ò gbọ́ dáadáa bóyá nǹkan tẹ fẹ́ sọ ni pé four thousand five hundred lè fẹ́ máa san fún mi àbí. máa ń embarrass mi forty five thousand naira ìyẹn ò dẹ̀ kí n ṣòwò mi ò dẹ̀ fẹ́ kó rí bí kánìpò ti arrive mo fẹ́ kó rí everything bíi challenge. forty five ọ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí news supervisor wa a rí pé o ní láti change look ẹ. ìyẹn ló jẹ́ kí arrange three hundred and fifty thousand naira láti fi change look ẹ kò dẹ̀ ṣàwọn necessary things tó yẹ kó ṣe. ẹ wo ẹjọ tó rọ lọ ẹjọ tó rọ lọ ẹ má bàa mi ṣeré tó le tó lé yìí eré páì ti le jù ẹ bá mi sòtọ. Dèjì ọkùnrin ní ẹ̀nà ò ní ìdá tí máa ké bíbí báyìí three fifty thousand. Dèjì tó bá ti pamọ́ṣẹ́ tó dẹ̀ gbọ́rọ̀ tó mọ nǹkan tó ń ṣe o lè achieve dream ẹ̀ within few months. Oh! Mm. She was bọ̀bọ̀ yìí kò ní dà wá ìyẹn ni ṣé kì í ṣe pé níṣe ló máa wà bí àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí tó jẹ́ pé tán bá jẹ̀jà tán láwò níṣe ló máa máa ṣe békebèke tán máa máa misbehave káàkiri because tó bá lọ misbehave ó lè pa wá lára. and ṣe bẹ ṣe ń wo yìí ọmọ oko lásánlásán ni wọ́n ṣe mú dé ni bó ṣe wà yìí bàbá ẹ má kí n purọ́ tán yìí owó ló gbèrò gbogbo tòkè tí ilẹ̀ gbogbo ni owó gbóró lẹni tẹ́ ẹ wò yẹn kó má jẹ́ pé at the end of the day bàbá kó má lọ kó bá wa ṣé tí ọmọkùnrin yìí tó bá darapọ̀ mọ́ wa tájọ́ ń ṣiṣẹ́ ṣé kò ní kórí burúkú rọ̀ wá ṣé kò ní kó bá wa. láàmẹ́ láàmẹ́ ó rí i pé ó ṣe jẹ́ pé wọ̀lú kan lójú obìnrin jù ní gbogbo àwọn ọmọ tí ó ń ṣiṣẹ́ rìn di òru iṣẹ́ ni ọ́ n ò jẹ́ parọ́ fún ọ sórí ẹni tó ń wo yìí tó bá gbọ́ ẹ̀gbẹ́ sí odò ọmọ lámilámi ẹ̀gbẹ́ sí odò rẹ̀. ẹ ẹ má bínú bàbá bóyá àwọn àlàyé tá à ń ṣe ò tí ì yé tó wà nínú àwòrán tẹ́ ń wò yìí ó ṣẹ̀ṣẹ̀ mú dé látòkò ni kò tí ì já sí nǹkan kan rárá ó jọ bẹ́ẹ̀ pé bó ṣe ń dé ọwọ́ wa ló ń dé sí ni gbogbo bó ṣe wà àwa náà ni nǹkan kan so tí fẹ́ sọ ni pé kò ìjà lédè tá a bá ní ká fi èdè ọmọ ògbóró sọ bọ̀lọ̀ la máa ń pẹ̀lú wọn kó má dẹ̀ lọ kórí burúkú wọn ẹgbẹ́ wa fí ẹ̀ tèmi nìyẹn tó ń jẹ́ káyà tèmi já nìyẹn sà. ee sínú ẹni tí ń parọ́ fún yín sórí bọ́ọ̀lù tó pé ń bọ́ọ̀lù kan ẹ̀ tẹ́ ń ṣàṣírí kan fún yín tí ó yé wọ́n ní tapá ti tán ti gbogbo ara lẹ́ẹ̀lì fi ń kórè wọ̀lú ire ló kú dé akóredé ni ó kóre wọ ọ̀lú ní bó ti ṣe wà yìí bí a bá lọ rèé mú ṣiṣẹ́ bó bá kù díẹ̀ kí wọ́n mú yín wọn ò ní mú yín. ayẹyẹ wà lára ẹ ẹ̀jẹ̀ àfàmọ́ra. n tó sọhùn n tó sọhùn lọ̀rọ̀ sítùsí lọ̀rọ̀ tó sọhùn ṣé rí àmì kan wà lára ọmọ yìí tí ò yé yín ẹ jẹ́ n ṣàlàyé fún yín ẹ rí i pé bí bá ti rèé mú àwòrán èèyàn kan wá lápá àwọn bàbá mi tá a ṣàyẹ̀wò sí ó ní tá a mọ́ rí ẹ jẹ́ ń sọ fún ẹni tẹ́ ẹ mú wáyé tẹ́ ẹ bá ń gbé ìtànṣán òrùn ìtànṣán bàbá kù dẹ̀dẹ̀ ọmọ tí ń rìn láàjì rí ọmọ kọ́nà wọn ti gbé ojú sí kòtò gbáà mọ̀nàmọ́ná kan náà yẹ̀rù yẹ̀rù yẹ̀rù ẹ kọjá èèyàn kan lọ ni ó wà láàrin yín. ó dà kò burú bàbá tó bá rí bẹ́ẹ̀ tẹ̀lé ti fọwọ́ ẹ̀sọ̀ yà a ní operation lọ́la káwọn dání kó display talent ẹ̀ eh? at least káwọn ability ẹ̀. ah ẹ ṣe kí ah, ẹ mọ ẹ mọ mọ lọ bẹ́ẹ̀ ẹ mọ ẹ bọ́ gbìyànjú ẹ ẹ gbọ́dọ̀ mọ wálé awo ká sàlámì ẹ fún ẹran a bàbá wa ṣe fún tó jẹ́ pé gbogbo yìí ẹni tó ṣàwé ìjẹjẹ inú bí ẹ ti pé orí rẹ bá ti ṣe sọ pé nǹkan wà lára ẹ̀ náà a kò ṣẹ́ sí ẹ gbọ́dọ̀ jẹ jọ kẹ ẹ jọ mọ́. Àwọn ṣíṣe òkè máa lè tiwa ní ìyá àkókò tá a máa ń ṣe. Sí wàhálà Bàbá tó bá jẹ tó la, àníkọ́ á pa àwọn kàtà mọ́tò yìí. Ṣé ìwádìí kọ́ ni wọ́n? ṣe dàrú ní ọ̀nà kan ló fọ́nù láì ṣe wípé mo lo ọṣẹ tàbí mo lo oògùn àwúre kankan lọ wọ́n sọ wípé àwọn máa máa fún mi ní forty five thousand naira lóṣooṣù. bẹ́ẹ̀ ni ìyẹn wá kéré o wọ́n wá ṣe bẹ̀bẹ̀ kan fún mi tí bá sọ fún yín pé wọ́n ti fún mi ní three hundred and fifty thousand naira kan. Ah! wọ́n ní wípé kí n lọ fi gbalé kí fi ṣe shopping kí n ra aṣọ oríṣiríṣi kí n kúrò tí mò ń bá káàkiri. bọ́dá mi ṣe é pé bí mo ṣe ròyìn wọn bẹ́ẹ̀ lẹ bá. ọ láyé láyé bó ṣe lọ ìmọ̀ ìgbà wọn bẹ́ẹ̀ mo bá wọn ju bó ṣe ròyìn wọn lọ. ọlọ́wọ́ dẹ̀ ń ṣọba àkà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti pé ẹlẹ́dẹ̀ wọn ìyá wa wọn ò padà lẹ́yìn wa. kó ní wọn sùn lọ́rùn àtọ́. bọ́dá mi ẹ̀yin lẹ kú gbádùn báyìí. ẹ tí lọ́la bá ti mọ́ kó tó di pé òun pọ̀ nígbà yìí wà kọ́kọ́ mú mi káàkiri àwa àwọn ẹjẹ́ǹtì yẹn lọ màá lè mọ ẹ bá ṣe máa gbálé tẹ́m àdẹ́mú jáde lọ sí ibi tá a ti máa ṣe shopping kára gbogbo nǹkan tá a máa rà kẹyẹ àbí báwo. tó bá jẹ́ rẹ̀ ni designers oríṣiríṣi ó wà. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀. àmọ́ bọ̀dá mi tèmi ń kọ́ ọ̀hún ọ̀hún aṣọ owó trust me ṣé màá dá ṣe nǹkan bẹ́ẹ̀ màá fi wọlé màá dá kúrò. ẹ̀gbọ́n mi ẹ̀kú gbájú. owó labi ẹkú ìjókòó dèjì ṣọwọ́ kan.

téèyàn bá lówó láyé ìṣòwò kọ́ṣẹ́ ni. ó bẹ́tà kí ẹni yẹn kú. ṣorí èmi àti àwa rò pé jẹ́ kó nǹkan tá a ti ń ṣe fún ẹ ìjó ti ẹgbẹ́ lára mú lára rẹ pé ṣé o ti wà comfortable at all. afọ́jú èèyàn ló máa sọ wípé òun ò mọ̀ pé mo wà ókè báyìí o èmi ti wà ókè o mo wà ókè jùjùjù mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan-an ọlá yín yàtọ̀ láwọn èèyàn tó jókòó iná ni ẹ ti tíra inú ayé mi ẹ má ṣe yọnu kankan mọ́. bóyá nǹkan tí ilé mi sọ fún ẹ bóyá kò yé ẹ nǹkan tí ìjókòó yìí sọ fún ẹ ni pé ká kọ́ ẹ bí wọ́n ṣe ń pẹja ká má fún ẹ ní ẹja jẹ ẹni pé ẹ fẹ́ fà mí lé àwọn customers lọ́wọ́ direct kí ni àti wọn kájọ máa. <laughs> Eh, ó fọ́ nìgbọ́. Dèjì ṣe brilliant guy very very brilliant ọjọ́ tí mo lè ti rí wájú rí ẹ̀ tí mo pé ó máa ṣoríire very personal. Eh, kọ́sítọ́mà tó sọ yẹn náà ó gbà á tán díẹ̀ àmọ́ ṣùgbọ́n pé díẹ̀ ọmọkùnrin ọ̀tọ̀ ìdíje inú kan máa fún ní sálárì every month kọ́ kó máa fún yàn ní sálárì èyí tẹ́ sọ ṣìkejì yẹn tí n bá gbọ́ dáadáa ẹ fẹ́ sọ nídọ̀gá nìyẹn ah, ẹ mọ̀ wípé afúnni òkè lọ́wọ́ ẹ̀ máa ń gbé kémi máa san sálárì fún yàn ah èmi máa fẹ́ prefer kí n san sálárì dan kọ́ máa san sálárì fún mi lọ wẹ́n mo máa like number two yẹn ọtíbitì problem kékeré wà ní pé mo ni mo ti fẹ́ rí capital tí màá fi establish gbogbo. Ah. sórí <laughs> capital tí wọ́n sọ yẹn nǹkan kékeré ni pẹ̀lú contributions àwa tá a wà ń bí pẹ̀lú support títí ẹ̀ Deji you can make it. Ah, kí lẹ sọ yìí ah, contributions títí yín àti support tèmi lórí ayé mi ah, ẹ̀mí wọn support ẹ̀ tún fẹ́ kí n fún yín ṣùgbọ́n gbogbo support tẹ bá fẹ́ àti mo máa fún yín because ẹ̀yin kọ́ ni mo ṣe fún ara mi ni mo ṣe fún mo mo ṣe tán láti fún yín ní support. Mm-hmm. Eh, ibo ni o sọ pé o fẹ́ gangan. ibi tí kinní yẹn tó bá mu dáadáa. o ní ibi igi ìdí ìrókò tí wọ́n gé yẹn àárín yẹn gangan lèèyàn máa gbélé iṣẹ́ yẹn sí àwa kọ̀ wá sówó wájú báyìí. so a lè tàn ẹ máa gbé alágbèéká méjì ni kó lè yọ tẹ́bà wò láti títí kó lè kéèyàn lè rí. ẹ eh, yes alájà ni alájà ni. ẹ eh, ó ti dà ó ti dà ṣùgbọ́n. ẹ sà àbẹ́ gbọ́ bí tí wọ́n sọ ni wọ́n ní wípé ibi tí wọ́n ti gé igi ìrókò. ẹ mú mọ mo mọ. ibi ọ̀dọ̀ titi wa náà ń sọ yẹn. kí níbi tí a ti gbáké sí. ọwọ́ ìsàlẹ̀ ni tọ̀dọ̀ wọn wà. ẹ eh, mo mọ <laughs> ohun tó ṣẹlẹ̀ pákí ni wọ́n gbé ṣùgbọ́n o tí lébẹ̀ bá fẹ́ wá kílẹ̀ alẹ̀ ń bẹ̀ o máa sanwó pákí wọn o. ẹ wọ́n tún gbàgbàdo náà síbẹ̀ o. ẹ dádì ṣe mọ̀ pé ńgbà tí mo wá bá yín gbogbo ọ̀rọ̀ ta sọ òun kọ́ lẹ́dẹ̀ ń sọ ńgbà tẹ́ débi báyìí. kí ló bá mi sọ ìwé kí ló bá mi sọ náà ronú ẹ náà fọpẹ́ lọ́sẹ̀ nǹkan náà ẹ̀yìn ní ilé níbi kan ẹ lò ẹ kàn pákí síbẹ̀ ọmọ alábẹ̀fẹ̀ kọ́ iléeṣẹ́ tó wà òkè tó máa bi ti báyìí bẹ̀ ẹ̀mí kìíní kan mo ti instruct ẹ̀ kẹsàn-án pákí a sọ ipa kíkẹ́ gbèsè bẹ́ẹ̀ wọ́n rà twenty naira nípa kí igi kan. ẹ à tí ọ báyìí tí ìwú kó tó di pé abẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́ẹ̀ máa san. kí lẹ̀ ń sọ ìdádì kò lè pọ́síbù àbí ibi ilẹ̀ tọ̀dọ̀ wa ní ẹ̀dẹ̀ tó sọ pé kí wọ́n lọ. orí ẹ̀ máa burú bó ṣe gbómi lẹ́nu yẹn. màá tún wá gba òun náà ṣiṣẹ́ ibi kò ní sí wàhálà ètò káàkiri a máa ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ah, gbà kò lè burú fún ẹ. sọ̀rọ̀ èèyàn ni ó ẹni ṣe ní burúkú o. ẹ wò kò lè pọ́síbù. orí ẹ ti burú bó ṣe ń bá mi jiyàn yẹn. sẹ́ni ni mo ń pọ́n àtọ́fẹ́ ẹgbẹ́ kí ló jẹ́ bó kí ló jẹ́ ẹ̀ ń gbọ́ náírà pàkísí ló kú ilé èyí tó kún fẹ́ kọ́ ọ̀sẹ̀ síbẹ̀ ẹ̀ tún ọmọ àwájú orí ìbúrú ni tí ń gbọ́dọ̀ tọ́jọ́ iwájú tó lè máa kẹ́ kò tiẹ̀ mí kẹ́ ẹ lé bàbá ọ̀dọ́jọ́ iwájú tó lọ́kọ̀ nípa èmi ìdí ilẹ̀ wà á lọ sẹ́yìn náà ní àkọjọ́ odò kò ń ṣẹ̀yìn sẹ́yìn lóhùn kó tó lọ́mú tó fẹ́ mú orí ìbúrú ni ṣé kí lè wá rú. ṣé ti wá ròpin ni ẹ̀dá ọ̀nà ròpin o ẹ̀dá ọ̀nà ròpin má ròpin rárá. ẹ̀dá ọ̀nà ọlọ́run olú ẹ̀pin ẹrù mi pin ọlọ́run ọba ń gbọ́mọ olú ẹ̀pin ẹrù mi pin. ẹgbẹ́ ìwájú ṣé kìí sàkítà ọ̀kan lóògùn náà jọ ń jẹ́ mi ká tọrọ mi lọ ká sì mú ìlọsẹ òkò ọmọlẹ ìka ni yín o. ìka burúkú ni ẹ o oníbi kan ò lè o adáṣọ ọmọlò tó ń tọrọ ẹ jẹ oní ilẹ̀ òpin pákísì èyàn náà bẹ̀rẹ̀ kọ́ lè ṣe síbẹ̀ ó tún wá ó tún wá lúnu ọ̀la lẹ̀ ó tún lò máa sanwó pákí yẹn ó máa sanwó gbàdo ó wá tún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bíi lébúrà níbi tó ti ṣe kí ló wá tó ṣe ah, ah, ah. kí ló wá tó ṣe olóṣì ìkàbí ẹ wọlé ìkàbí ẹ. ẹ wo ẹ wo ẹ ṣàṣe rẹ. àwọn èjìjì sẹ́yìn tètè wá. àwọn èjìjì sẹ́yìn tètè wá. àwọn èjìjì sẹ́yìn tètè wá. àwọn èjìjì sẹ́yìn tètè wá. ẹ jókòó ọ̀fọ̀ ọ̀fọ̀ trust your girl lẹ́yìn mọ́mí mọ́mí ẹ jókòó síbi tẹ́wàá yìí ẹ jókòó mọ́mí. mo ti jókòó. ẹ̀bẹ̀ kan ṣoṣo tí mo fẹ́ bẹ̀yìn ni pé ẹ má pariwo torí ṣe rí gbogbo táyẹn àwọn ọmọ yín làwọn ń bẹ̀ ọ́ kò dẹ̀ wù mí ká ṣe yín léṣe torí pàwa fúnra wa a yín níyà. ẹ nírú mi níyà ẹ mi níyà. màmá ẹ má pariwo yẹn sọ fún yín. ẹ pariwo. màmá kí ló tẹ̀ mí ṣe ń ṣòfà flute. Mímí mi ló lọ sókè. Kò sọ́wọ́ ẹ̀kún lọ́rọ̀ yìí. Ẹbí mímí ni kì í ṣe pé mò ń ké mímí mi lọ sókè. Ee ee. Sorry. Ẹ hmm? nílẹ̀ ká tó máa lọ. Ẹgbẹ́, ẹgbẹ́.

ògbéwọn oníhun fò alọ́tán kan kígbe òjálè onílé kóhun tán ní sàárà nìfín ẹ wá wojú olè kó tó lọ alápámọ́ ṣiṣẹ́ òkú ọ̀lẹ ó ṣe bó jíjà ń lò rọrùn jù láì mọ̀ pé hílàhí lónìí yóò lọ́jọ́ ayé ẹ wojú olè kó tó lọ ẹ wá wojú olè kó tó lọ ògbéwò oníhun fò alọ́tán kan kígbe òjálẹ̀ onílé fóun tán ní sàárà rege ẹ wá wojú olè kó tó lọ alápámọ́ ṣiṣẹ́ òkú ọ̀lẹ ó ṣe bó lè jìyà ń lò rọrùn láì mọ ìgbà pé lílàhí lónìí yóò lọ́jọ́ ayé ẹ wojú olè kó tó lọ ẹ wá wojú olè kó tó lọ mo gbé mo ní mu kò alọ́sán kan kígbe mo jálè onílé kọ́mú tó ní ṣàrà ẹ wá wojú kò lè lọ alápámọ́ ṣiṣẹ́ òkú ọ̀lẹ ó ṣe bó lè ti yà á lọ jọba ní ẹ wojú kò lè mo lérò pé gbogbo àlàmọ̀ kò dí ìwà lọ́la everybody ló mọ̀ ní but díù um, tó wà lọ́la yìí kì í ṣe eléyàn méjì péré ni kì í ṣe nǹkan tó pọ̀ níbẹ̀. àwọn mo fẹ́ kó mú èèyàn kan pẹ̀lú ẹ̀sẹ̀jọ ló máa yẹ kí n tẹ̀lé. Um, Dèjì àjọ máa lọ ṣe ni kí ló dé tọrọ jù kí ni ìtumọ̀ yẹn sìn mo lájọ máa lọ ni. Dèjì olè lọ́nà wà mo sọ fún pé iṣẹ́ iléèyàn méjì mo mọ̀ méjèèjì tẹ́ bá ń lọ yìí ẹ gbọ́dọ̀ wà vigilant ẹ gbọ́dọ̀ smart ẹ gbọ́dọ̀ jáwọn tó ti ní experience dáadáa mo mọ̀ pé bíbí ni Dèjì ń ṣe. Sọ̀rọ̀ fún jálẹ̀ onílé kóhun tó ní ṣàárà ni ẹ wá wojú olè alápámọ́ ṣiṣẹ́ òkú ọ̀lẹ ó ṣe bó lè jíjà ìmọ̀ pé hílàhí lónìí yóò lọ́jọ́ ayé ẹ wojú olè. ó ti pọ̀ jù náà mi ìmọ̀ pa màá kà mí mọ́lẹ̀ mo ní kí n ṣe kí n gbé wálé bó bá ti dàárọ̀ kí tètè ya máa gbé lọ kí n gbé lọ síbi ọjà ni mímọ pẹ̀lú ilé ìmọ̀ àṣẹlẹ̀ ìgbà míì tá bá dé báǹkì láàárọ̀ ìgbà míì wọ́n ní tètè dára lóhùn àdúró dúró dúró dúró kàbí máa débi tá máa gbajà ọ̀sán àti máa pọ́n tó yẹ ká ṣe láàárọ̀ kùtùkùtù. màmá gbogbo àwọn ilé ìfowópamọ́ ni wọ́n ti mú ọ̀nà tó rọrùn bá gbogbo àwọn ènìyàn láti gba owó ní àsìkò tó bá wù wọ́n tẹ́ bá fẹ́ gba owó ní aago mẹ́sàn-án láàárọ̀ ẹ̀ gbà tó bá jẹ́ wípé aago méjìlá lọ nídìí owó ní ẹ rí owó yín gbà. ìmọ̀ pé bó ṣe máa rí rẹ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. ojú tí mo dẹ̀ wúwo yìí ojú tó ṣàpò ni màá wọ́n tó ń ṣọmọdé. ẹ rí sọ ẹ rí sọ ẹjọ́ kí lẹ máa fi ràn mí lọ́wọ́ kí lẹ ṣe máa bá mi ṣe. ẹ ti gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ẹ ti fetí àwọn ọlọ́pàá tó àwa náà á dẹ̀ bẹ̀rẹ̀ ìwádìí wa nípẹ̀rẹ̀ olórí ọ̀rọ̀ yẹn mo dẹ̀ mú dání lójú pé lágbára ọlọ́run ọba ọwọ́ wa tẹ̀wọ̀n. àmín àmín ẹ pẹ̀lẹ́ mà ẹ ṣe wá rí gbogbo àlàyé tẹ ṣe fún ààyè ẹ máa ní láti kọ sílẹ̀ mà. ọ̀dà máa kọ́ ẹ̀hẹ̀ mọ́nu ṣe máa kọ́ fún ayé mi àbíkẹ́ máa kọ́. máa kọ́ fún ara. ẹ ṣe sáré kámẹ́rà tó máa yà fara fún fún àwọn ẹ̀ka. ilẹ̀ tí ó wà níbi ìsàlẹ̀ odò léọ̀nù odò tẹ́ni ká lọ mú yẹn mo máa fẹ́ lò. kí ló ń ṣe síbẹ̀. Hmm, mo kàn fẹ́ fi kọ̀ǹkọ̀ kékeré kan ni tó máa ṣàǹfààní fún gbogbo àwọn ọmọ abúlé wa. ìyẹn jìnnà o mọ̀ pé bá kọ̀ǹkan síbẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ máa kọjá odò kẹ́ ẹ̀ tó wá débẹ̀ ó ṣe mú ti bí ìdí òkò tí a gé yẹn. Ah, ẹ ti fún àwọn bọ̀dá ṣọlá nìyẹn. ìṣọlá ìṣòro lórí burúkú tèmi fúnṣọlá èmi ò tètè mọ̀ wípé ẹ̀rín ìṣèfẹ́ pé ìjọba lè ṣe wà àsásọ tá à ń wọ̀ yìí àsára ló bò kò bu wà olóòdù kù ṣọlá o má kì í ṣọlá fún tó bá rí o tó bá rí ṣọlá tó bá rí jọ ìṣọlá rí kó o pa o yé parípa kò sọ ní jìbìtì ṣọlá láfíríkà kọ́kọ́ kàkà síbẹ̀ yẹn ah. ó kàn fẹnu gbàgbẹ́ yẹn lásán ni olóòdù burúkú ni o ẹlẹ́nu ló lò lámù yẹ òkè òkú ló kúrò bàbá wọn ló lọ mọ́ ìwọ ló ní ìkẹ́ ṣètò ẹ̀ lẹ̀ síbẹ̀ ilẹ̀ bàbá ẹni akíntayọ̀ ló níbẹ̀ bàbá tó bí ẹ. ìyá wẹ́ ẹ máa rí ẹ ti fi sọ orí wọn náà ẹ jẹ́ kémi lọ mú um, ibi odò yẹn kí má bàa yájú. Ah, ìjọba lè dìjà ìjọba lè bí mi ló kankan nìyẹn ìjọba lè bí mi ló kankan nìyẹn ìyẹn kankan mo fẹ́ kó lò ó dà tó bá yẹ pé èèyàn lè fẹ́ sọ ní ìfẹ́ tọwọ́ wájú yẹn ẹ jẹ́ kí n lọ mú tọwọ́ ẹ̀yìn. Ah, àwa ṣẹ́ mi báyìí wà láì máa fi ṣe mí nìyẹn ìwọ ló ní ìwọ ló wá kọ. ah no no no. mo ní mi ò fún. mi ò fún wọn ni mo ìdíjẹ́ pẹ́wọ̀ ni mo fún gan bàbá ẹ̀ ló ní ìwọ ló tọ́ sí ilẹ̀ ẹni a kì í bá yínmí yínmí dùn mí ẹ bá lọ́n fẹ́ gbàbẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ́tò máa pa o. ìwọ náà kàn sọ pé o ti gbọ́ ọ̀rọ̀ àmú ti gbọ́. ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ah èèyàn ni ẹ̀rù sọ́tọ́ tó wá bẹ̀rẹ̀ ṣẹ́ ń bẹ̀ wọ́n yóò gbé búlọ̀kù kan bẹ̀ ni o àbò sọ jígà báyìí. sísọ àbá yọjú má sọ kankan o. kó má lè sọ ẹ lẹ́nu kó wá pè mí tí n bá yìnbọn kan sọ̀lá kókò lọ́ máa lò olórí burúkú lọ́la. lọ́ máa lò. Gbogbo ọ̀rọ̀ yóò ti kó jẹ́ wọléwọlé. Ẹ bá fóònù yẹn o, fóònù yẹn o. Yàgbẹ́ sílẹ̀ kù. Ẹ kò ní ìfìyẹ wà. Ẹ tán. Ẹ ṣe hmm. o. Ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ ṣe o ọjọ́ o. ọ̀wà kẹ̀lẹ́fẹ́ tẹ̀lé mọ́tò mi. ọjọ́ o. ẹ padà. olórí kú sọ̀lá o. wàhálà ìsọ̀lá ò lè gbòdì. olórí burúkú ayé àtọ̀. ṣé kí gbogbo ọ̀rọ̀ ọjọ́ yẹn ẹ̀sìn kò jẹ́ báyìí tọ́gbọ́ ní ká lọ mú ilé ilẹ̀ wa ká lọ mú ní ẹ̀yìn odò ni. ìwọ tẹ èmi tí mo ní tìta ẹ̀rù gbà yẹn báyìí wọ́n pe táàgì ìbò nǹkan sákò gbà yẹn tìta èmi lẹ́rẹ̀. <laughs> Ah! ọ̀ṣẹ́ olóòkùnkù sọ̀la bàbá wèrè sọ̀la bí n bá rí ibi ilẹ̀ tí n bá pẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀. lè parọ́ fún yín kò sówó kankan nù lé. tí bá gbọ́ tí bá gbọ́ ẹni tì lẹ́nu ẹ̀ wàá fìbọn fọ́ orí o. ẹjọ ẹyìn bí kan tó máa fún wa owó kankan. Ah! owó bọ̀ṣọ́ mọ̀ pé díọ̀sì wọ́gẹ́ ìṣá so òun parọ́ fún wa látàrí pé kò nulẹ̀ yìí dúró ṣó o pé àwọn bá ìṣeré mi lè yín bá ṣe mí ni. wọ́n pa ṣé ìyẹn ò pé iṣẹ́ tá a ikọ̀ ẹ̀ ni kò jẹ́ àbí oríire. mo ránṣẹ́ sísè mi ìwọ ò dáṣẹ́ ara ẹ̀ jẹ́ àbí. Yeah, yeah, yeah, what's it up? tí o bá ṣe pé iná fẹ́ tẹ̀ yín sí. ó yẹ wàlẹ̀. kí ló bí ìgbà gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn kí ló pa bọ́bíìsì lọ. kí ni gbogbo threat tó ń dá yàtọ̀ mi lọ kí ló pọ̀ pẹ̀lú tọpa kí ló pọ̀ rẹ̀ what's your business. dèjì dèjì a ọkàn di kákàdì kúkú ni ẹni tó bá ń rí ẹ sí yìí wọn á rò pọkùnrin tán ọba gba ọsẹ nílé ọ̀nìyẹ nílé kí ni nǹkan tá a ṣe ṣe kí ni nǹkan tá a ṣe tó yẹ lẹ́nu Owólabí Owólabí ṣé o rò pé o sọ̀rọ̀ pẹ̀lú orí pípé ṣá ẹ pa ìmọ̀ lẹ́yìn tí o ti gbé o. àṣẹkù àtòfin rẹ náà àṣẹkù fún ẹ kò yẹ nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. ẹ ó dáa ṣé ẹ ti wá ríṣẹ́ ní ìtẹ́fẹ́ máa ṣe é sìn. iṣẹ́ tá à ń ṣe náà ni náà ni mo kàn máa dá ṣe tọ̀dọ̀ mi sìn yìí bó ti yẹ sí ẹ wá gbọ́jọ a ò lè sọ wọ́n lè rí ẹ tàbí kí wọn náà rí wọn anytime any day tẹ́ bá ti pàdé má ẹ bá sọ nǹkan kan fún wọn nípa mi o. lórí ọ̀rọ̀ yìí. ẹ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ yìí nítorí wípé ẹ tó bá mú ẹ mọ́lẹ̀ wọ́n mọ̀ wípé mo fẹ́ràn ẹ gidigidi gbogbo àwọn ọ̀rọ̀ tó máa sọ fún ẹ ọ̀rọ̀ tó máa fi convince mi tí máa fi wò pé à ó yẹ kí n lè máa bá wọn ṣe òun náà máa sọ fún ẹ èmi ò dẹ̀ fẹ́ bá wọn ṣe papọ̀ mọ́ kò yẹ sí tó bá ti rí ẹ sọ pé mo ṣe wà ó mo bí tí mo ó tí ẹ rí mi ló ti ẹ gbàgbé ẹ ó dẹ̀ kò sí wàhálà. so nǹkan tó ṣẹlẹ̀ ní ṣé sọ̀rọ̀ ṣe wá ń wo wo bàbá dé fún òbí èdè dáa lọ sí kí bàbá bá ṣe kọ̀kọ́ ẹni tí wàá lọ ìyá. èrè nígbà tó lórúkọ tá à ń pè jù àgbàwọ́ onímọ̀ràn lórúkọ tá à ń pè ní ìyá ẹni ìyá mi ò lòrò gà ẹni bá nìkan bá dojú ibi kọ ní ẹni kó ní wàá rẹ̀ ó fara rẹ̀ dá kó fi ọmọ rẹ̀ di torí owó owó rẹ̀ làbí ti ẹ̀rú bọ́ ojú àgùntàn là ń fi ti ẹjọ́ ògùn ìjọ kọlé túmọ̀ àtẹnu tẹgbà ẹran. ọládèjì àwọn tí ń bẹ nínú àwòrán yìí àwọn lọ́jọ́ lọ́rẹ̀ múlẹ̀ àbí. pátápátá kò sí níwájú kò sí lẹ́yìn mọ́ àwa nìyẹn àjọ wà ní fọ́tò yẹn. ó dáa gbogbo rẹ̀ sì ti dìtẹ̀ mọ́lẹ̀ lónìí. ó yá lóòótọ́ àbùwọ́n ṣì mú ti bẹ nínú rẹ̀ jáde orí yóò yà pa sí mẹ́nu bẹ́ẹ̀ ló yá ti lè padà lè padà gbé gbájú tẹ́lẹ̀ wọn. ó yá ọ wàá mú òyà wọ́n fi sáàánú àwòrán yìí. ó gbogbo orúkọ àwọn tẹ́ ìdìjọ́ múlẹ̀ pátá kó mọ̀ mo bá tó ìyà pẹ̀lú wọn ló ẹ̀jọ́ ṣe pọ̀ bóyá. èmi dèjì láti òní lọ gbogbo ìmùlẹ̀ tó wà láàrin mi àti ṣọlá tó wà láàrin mi àti dẹ̀yìndé èyí tó wà láàrin mi àti owólabí àti anna láti òní lọ mo ti yapa pẹ̀lú yín o mi ò tún bá yín ṣèmọ̀ ilẹ̀ kankan mọ́ kò sí nǹkan kan tó pa wá pọ̀ mọ́ mi ò jalè mọ́ mi ò dẹ̀ bá yín ṣe é mọ́ mi ò múlẹ̀ pẹ̀lú yín mọ́ kó má ṣe ohun mi o. ọ̀kàrẹ̀ ó yá gbèsè onídọ́ta idán ọjọ́ tọmọdé bá wọ́n ní ìrọ̀yí ọjọ́ tá a bá mutí ní pani ọjọ́ tá bá gbẹ̀rẹ̀ fèbù làbọ̀ ọjọ́ tá bá níbi níbi wọlé ọjọ́ tí àbùkẹ́kì ẹ bá kọjá yé làwọn ẹgbẹ́ rẹ̀ ń pè ọjọ́ tí olúwo gbọ́ngàn bá dáyé ní padà lọ́rùn alákè. <laughs> ọládèjì ní báyìí wọ́n padà ọ̀dọ̀ ẹ̀rọ mọ́ o ọgbọ́n tí mo wí iṣẹ́ tó kù tó ṣe báyìí àtẹ̀jẹ tó jẹ àgbo tó mu àtọ̀ṣẹ tó fìwẹ̀ òun ló kù báyìí. ó <laughs> ah, ti di kéde. láàrin inú bó lẹ ti ṣe tó fi kó láàrin. ọmọ ọmọ ọkọ ẹsẹ pọ ọmọ wò ọmọ tó bínú kó láàrin ẹgbọ́n o bóyá kò yé ní ìmọ̀lẹ̀ tá a ṣe fún bíra yìí ó ti lọ rèé ó ti lọ rí ìmọ̀lẹ̀ tá a ṣe fún orí bàbá ìwú ṣẹ́rí tí ọ̀kìọ̀ sì mí ní èmi ò ní sùúrù kẹ́mi máa wá kiri àbí kí n mú débi ìwé ẹ̀fẹ́ bá wa bá òun mọ̀lẹ̀ sọ̀rọ̀ kọ́ mú débi fèsì tàbí tí èmi kiri bá fojú rí bàbá máa make sure pé mo pieces ẹ̀ mo já kúlùkùlù mo ò lè ní patient àti mo débi. àwọn obìnrin wo bí obi ìwọ tó ojú tó ń dáhùn mo rí pé olóye ó sì mọ̀nà ohun tó lọ rí wàhálà òun ni ìjẹ́ kó di ó dùn fún ń jẹ́ kí wọ́n pa ẹni tí wọ́n pa láàrin gbogbo. ẹ wá gbọ́ ò ẹ wá gbọ́ ò kẹ́ ẹ tètè kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀nà yìí bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ fi mọ̀ débi ìmọ̀lẹ̀ tó ń lọ rè rí òun táwa náà fi pàdé ọ̀rẹ́ dà fún ẹ̀ ń pàdé torí mi tó lóhùn òun ló ń da ìlànà ẹni tó fi kàn láàrin ó ṣeé ṣe kó kan gbogbo yìí. ẹ̀sà ọlọ́run ìjẹ́ ká ní ká sẹ́kù ọlọ́run jọ ẹ̀jọ́ ẹ bá wà fèrè ní ọgbà ẹnu mọ́lẹ̀ kó sọ fún tàkì máa rí kó máa pè wá ojú tó ojú tó tó bá tẹ̀ sọ bí tó wà máa lọ. nígbà ó mú wá dé ìgbà yìí ṣé wọ́n mọ̀lẹ̀ mọ́. ẹ wọ́n báyìí àfi kẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ ti ṣe mọdé nígbà yìí ní ìgbà tí ẹ̀jẹ̀ fojú kan lámọdé nílé àbàdàn èmi àti ẹ̀ bá àbájọ fojú kojú báyìí tí n bá sáró ohun sí mo tó lọ rè rí ohun tí mo dá padà ìbí òkùnkùn ẹ̀ ní rí kúmọ́ láàrin bẹ́ẹ̀ bá lọ òde ẹ bọ̀ nítorí gúlúgún lẹ́bi yẹn ń dókun ìmọ́bọ̀ àjẹrẹ́ èyí tí kù láàrin yìí. ẹni wọn sọ rẹ ẹni wọn sọ rẹ. Thank you. rèé. Bíṣọ́bà. Kí ni eré tó wá sáńsì? Màá kó bàjẹ́. for the last time níbo lẹ́gbọ́n ẹ wà. ètò omi rí. Ah, ẹ wẹ ẹ stop gbogbo rubbish tẹ́ ń bá jẹ́ ìsọ mi ò ṣá láì kẹ̀ṣá ètò iná kílẹ̀ ń bá aṣọ kí ni ìtumọ̀ ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ àbí iṣẹ́ ń plead fún sí ni ẹ wọ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ mọ̀ pé àìsí ẹ̀gbọ́n ẹ̀ láàárín wa ó ti ní iye tó ti cost láàárín wa tábà pa ilé ìdáná náà ó sọ fún mi pé ẹ̀gbọ́n àwa tó wọ́n mọ̀ pé ọwọ́ ti tẹ ilé ọwọ́ dẹ̀ ní tẹ irú ẹni ta mẹ́yìn get out kó ń bí ẹwà gbọ́ kọ́ kó pàtó bá ní gan pàápàá. bàbá àwọn olè náà sọ kó pa o. irọ́ o àwọn olè kan náà pè o. àwọn alágbàpá náà pè o bàbá. alágbàpá. bẹ́ẹ̀. ẹ ẹ oye sọ́ra sọ́ra ẹ ibi sọ́ra bọ́ọ̀kù rẹ̀ sí báyìí. bàbá wọn ti sìn. wọn ti sìn kí ló fẹ́ bọ̀ òkú tó láyé ṣe é lẹ̀lẹ́. wọ́n ṣe gbèdé ni bàbá ti ní kọ́ lọ sí wọn. òṣèlú bàbá ti pé kọ́lá sí ẹ̀jẹ̀ jẹ́ ìgbàlẹ̀ sà ìyẹn tó yẹ kó ẹ̀ láti bàbá kó ẹ̀díkẹ́tì bàbá yìí pé ó ní iye kan ṣe kó ní kan sí. àti ìrìn bọ́dà déjì rárá o. ẹ ìrìn déjì rárá. ó fi yìí pé ó yẹ ká ṣe investigation ń bàbá ṣe investigation tán fọ́nṣẹ́ kòrónà òkú náà nígbà bá jẹ́ ìtọ́rẹ náà tán à ń ṣe postmortem nígbà bá ṣe postmortem tán à ń ṣe wàásìkù nígbà ẹyẹ àti wàásìkù láì ṣe gbogbo ilẹ̀ ká ṣe pẹ́ẹ́sẹ̀ tẹ̀fẹ́ náà yan ìṣiṣẹ́ mú ká tẹ̀fẹ́ rí wọn mú báyìí. àtọ́lá ah, ní ti kúrò láàrin wa ah, yéé kúrò láàrin wa tẹ̀lé.

ẹ̀rí tó dúró bẹ́ẹ̀ dúró dáadáa ọlọ́kàn tó péye ó lè ṣàkóso ara rẹ̀. Um, your name? Apostle. Uh, uh, sorry, sir. Bùdá eh, Ṣèyẹ. Uh-huh. Eh, ní abúlé eh, rán mi létí orúkọ yẹn. ẹ̀rọ tí mi mọ́ sà ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́jì. ọmọ ìyá náà. yes ọmọ ìyá náà dèjì dèjì wọ́n ni. èmi yẹ bọ́. ìwọ ọmọ ìyá náà èmi ni. yóò bẹ́ẹ̀ dèjì. ẹ̀kọ́ tó mẹ́ta ẹ̀gbọ́n lónà. ó lẹ ìrùngbọ̀n yẹn mọ́ ni àbórú jáde náà. a ah, ẹ̀gbọ́n ẹ̀yin ló dà kọ́kọ́. Ah, ó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n Yorùbá ni ẹ lò sọ́ra. Mama, pẹ̀lú agbára pẹ̀lú agídí ló máa fi fà wá jáde lọ́dọ̀ màmí ipò máa fún wa lábẹ́rẹ́ sáré gbẹ́dì ẹ̀ sí màmá yìí bọ̀ nìyẹn. àṣà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lè ní pé kókó kókó lára ọ̀tá lè wọ́n rí àwọn sàárẹ̀ àwọn náà lè rí báyìí báwo ni kò mo ti rí yín ti gan o nígbà tí a wá ṣe òkú yẹn lólùbọ ni mo ti rí yín last. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o ti pẹ́ lóòótọ́ ìgbà yẹn náà ó kéré díẹ̀ mo ṣe òbí báwo ni irùngbọ̀n ṣe fò lẹ́nu ẹ. <laughs> àbí ìwọ náà apply fún láti supply àfáì mi náà ní wàá wájú yín yìí. ẹ ìwọ ni o mọ patronage dáadáa. rẹpẹtẹ. o lè disappoint èèyàn. iṣẹ́ tí mo ṣe láti bí ọdún mẹ́ta sẹ́yìn nìyẹn. wọn lè arrest rí pé o lè ti supply granite. ọlọ́run jẹ́. oṣù ọ̀ no problem sórí bí o àwọn ibi tí ẹnu ti wọ ìbárìn nínú ọgbà ìgbé ẹni báyìí ní kẹ̀kẹ́ kò ṣe ẹsẹ̀ wa jù bẹ́ẹ̀ lọ tó ti yẹ ẹsẹ̀ ibi tẹ́ni wá bá dé ẹsẹ̀ wọn ò dédé ní ọgbà yìí mo fẹ́ kó wà rẹ́ aṣọ ìwé wọn ni máa sọ́pla ẹ̀ tó ti yẹ ẹsẹ̀ mi ò wọ congratulations ó mọ nǹkan tí mo congratulate nítorí wípé mo fẹ́ jẹ́ kó wà rẹ́ mi ò tí ì fi ẹ́ lọ́kàn balẹ̀ mo kàn fẹ́ kí o kàn wà rest assured díẹ̀ náà ni o. ẹ ṣe gan ṣùgbọ́n ọkọ tèmi ti balẹ̀ kó ti bọ́ sí i tẹ́tí wa ń bí mo ti gbàṣẹ́ yìí ẹ̀gbọ́n. dèjì <laughs> dèjì ṣé ìmọ̀wé gan ṣá <laughs> o lè lọ bẹ́ẹ̀ ìyẹn lérò bọ́ sí wòsàn lẹ́ẹ̀kan yẹn wọ́n kan wà nísàlẹ̀ bí o lè sọ bóyá o bá pàdé nísàlẹ̀ ọkàn mi sì dáa. ní àmàlà yìí burú jáì. àmàlà yìí burú bí ìwà mọ̀ bóyá ìwà jẹ́ náà bí. ẹ gbọ́ ìròyìn ní ṣókí láti iléeṣẹ́ tẹlifíṣọ̀n ìpínlẹ̀ yìí orúkọ oníròyìn yìí ni tèmiládé ọ̀kan láwọn gómìnà ẹgbẹ́ òṣèré ní ìpínlẹ̀ bòdeọlà alhaji lateef ọlọ́ládé dẹ́yìndé ti ṣàlàyé wípé ìdàgbàsókè àti àlàáfíà àwọn ọmọ ẹgbẹ́ òun ni ó di òun lógún o ó ní kí ìṣọ̀kan sì fi ìdí múlẹ̀ ṣinṣin nínú ìjọba òun. a gbọ́ wípé àwọn adigunjalè yìnbọn pa arábìnrin kan lẹ́yìn tí wọ́n gba owó ọwọ́ rẹ̀ tán wọ́n ní ó pariwo lè lé àwọn lórí. ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ náà sì ti fi dá àwọn ará ìlú lójú wípé ọwọ́ ọlọ́pàá yóò tẹ̀ wọ́n láìpẹ́ ìròyìn ní ṣókí kò ní jù báyìí lọ. bọ̀dá mi bọ̀dá mi ẹ fi gbogbo inú ilé ilé ẹ wá jókòó síbi kí ló dé. tọ́lání atọ́lání ṣé bóyá kí n sọ pé ọmọdé ló ṣe ẹṣá ṣọ́rọ̀ mi ò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mi kọjá kí n máa ronú tọ́lámú láti ìgbà tí ìyá àti bàbá wa ti kú ṣé òun bàbá ti gbà yẹn ló dàbí ẹni pé ayé wa ti dorí kodò ṣé bó ṣe yẹ kí n máa lo láìfún mi mo ṣe ń lò yìí ṣé bó ṣe yẹ kí n máa lo gbà rèé ṣé bẹ́gbẹ́ mi ṣe ń ṣayé ni mo ṣe ń ṣe yìí nígbà tí ìwọ tó rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan ṣoṣo tó kù fún ẹ láyé lọ́run òun ò rí bàbá ẹ òun ò rí ìyá ẹ òun ò rí ẹ̀gbọ́n ẹ kí n má lè ṣe bí ẹ̀gbọ́n kábà má ti sọ wípé bí bàbá àti ìyá kí wọ́n ní ayé yìí ti torí kodo ọlọ́mọ yẹn káyọ̀ torí kodo fún wa mi ò tó ẹni tí ó ń ṣe bí ẹ̀gbọ́n ní ọjọ́ àbúrò mi ayé mi ti bàjẹ́. bọ̀dá mi ẹ̀yin má ro yẹn ẹ má ro ọlọ́wọ́n á bọ̀dá mi bá òkú iṣẹ́ òótọ́. bọ̀dá mi. Tọ́lání Tọ́lání òbí jẹ́ kí n sọ fún ẹ. Ṣé ayé ni pé tá a bá fẹ́ jẹun kí n ṣẹ̀ṣẹ̀ máa rán ẹ̀kú lọ bá mi tọrọ ọbẹ̀ wá tàbí kó lọ tọrọ gàrí wá ilẹ̀ ló ti ṣú yìí kí la fẹ́ jẹ lálẹ́ yìí mi máa rò ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹ máa rò ṣe gbọ́ ó máa da Ọlọ́run máa ṣe ṣe gbọ́ ẹ ẹ bá mi nílé o. màá wá bá ẹ nílé. ó dáa. ó ṣe. èyí tó kù ó tún di àṣálẹ́ jẹ́jẹ́ o. ìwà wo ipò àwọn tí wọ́n wọlé lọ fi sọ nílẹ̀ ní tí ò rí tọ́lá ní wò lábẹ́ lẹ́yìn ní ìṣòro kí lè ṣe máa sáré o ilé sẹ́kọ̀ọ́. ọlọ́run nìkan ló lè bá mi dúpẹ́ lọ́wọ́ ní kò sọpẹ́ kò sọpẹ́ yá ni ọlọ́run lọ́pẹ́ torí tí èmi ò bá ṣe ẹlòmíín náà ṣe tó ti yẹ ohun tí orí wà fún ni àti pé kí làwa méjèèjì tó wájú wà fún àbúrò ló jẹ́ sí mi ọ̀nà dàtí mi fẹ́ lè ṣe fún. bọ̀dé tó wá dùn mí bẹ́ẹ̀ ni ẹ sọ pé ẹ̀gbà nǹkan kan yìí o àmọ́ bá ṣe ń ṣe mo rí pé ẹ̀gbà fún mórí nílé òun ni gbà fún gbàdá lóko ọ fìyẹnlẹ fìyẹnlẹ fìyẹnlẹ ọlọ́ọ̀lọ́ ni ọlọ́ọ̀lọ́ ni sá yes sá yes sir sá. Oh God. Oh God. Oh ó ní mo sọ yẹn òun ọlọ́run wípé eré tí ọwọ́ wa wà ní o má ò ní nọ́mbà mi kó kó pè mí anytime tó bá tún fẹ́ pé o fẹ́ bá mi sọ̀rọ̀. mo ti gbọ́ ẹ̀mọ̀ pọ̀ jù ṣé kò sí problem sa. lọ́n kò sí wàhálà wọn iṣẹ́ ọlọ́pàá iṣẹ́ wàhálà ní iṣẹ́. kí ló sọ pé ṣe. àwọn nǹkan ìsàn máa ń dààmú àwọn aráàlú káàkiri yẹn ni iṣẹ́ tí àwọn ẹni ẹlẹ́ni ti ṣe láti bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún forty years ago wọ́n á kóra wọn jọ lẹ́ẹ̀kan wọ́n á dẹ̀ wọlé onílé wọ́n á dẹ̀ gbé gbogbo owó yẹn lọ wọ́n á gbé gbogbo nǹkan tí wọ́n ní lọ wọ́n á bá yí ẹlòmíì jẹ́ tó jẹ́ pé lòmíì ò tiẹ̀ ní níbòmíì tó ti fẹ́ bẹ̀rẹ̀ mọ́ ní elékùrọ̀ bẹ́ẹ̀ àwọn guest náà sọ yà àwọn boys ò lè yí mi ò mọ bí tí wọ́n ti ń rí ìbọn yẹn mi ò mọ bí tí wọ́n ti ń rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ní ìlú tí mò ń sọ yìí tí nǹkan bá ra ẹ̀rọ tí wọ́n fi lo ata ní ìbẹ̀rẹ̀ oṣù tó bá wà fi di ìparí oṣù yẹn wọ́n á gba ẹ̀rọ ata yẹn lọ́wọ́ ẹ̀ ìbọn ló máa fi wá gbà lọ́wọ́ ẹ̀ kò sí ìbọn tí wọ́n ní kò sí strategy tí a ò ti work out kò sí gbogbo nǹkan tá a ò ti put in place tẹ́lẹ̀ láti lè jẹ́ kí ọwọ́ wa tẹ̀ wọ́n tí ò ṣe ṣe bí òun mọ̀ bí táwọn guys ti get àwọn ammunitions tí wọ́n ń lò yìí gíìmù tí wọ́n bá yin ìbọn yẹn lẹ́ẹ̀kan ẹni tó bá fi etí kó ìwé ìbọn yẹn á di hospital lọ́jọ́ kejì mi ò mọ̀ bó ṣe jẹ́ ọlọ́pàá tó tó bá fi etí gbọ́ ìwé ìbọn yẹn á ní níbi ìlú tí a wà yìí náà ni ó ní ọ̀gá pè ní ẹ̀sìn pé wọ́n ti sọ pé àwọn bọ́ọ̀dù náà lóye ní ọ̀túnla pé kí n mọ bí mo ṣe máa kó àwọn bọ́ọ̀sì mi jọ kí a máa fi lọ síbẹ̀ wáyé ni. ẹ̀yin dẹ̀ ni wọ́n wá fi gbogbo ẹ̀kọ́ lẹ́yìn. èmi ni mo lead this squad àti crime èmi ni mo lead wọn èmi ni gbogbo ẹ̀ wà lọ́rùn ẹ̀. mo ti gbọ́ ṣá ọlọ́run á ṣe èyí tó dáa ọlọ́run á jẹ́ kí ẹ rí Ah, ọla náà ló ń gbàkóso. ìyẹn kó jẹ́ òun ilẹ̀ máa ń máa nílùú ìṣòro báyìí o àjọ wọn láti ibì kan náà àjọ mọ̀mí ọdẹ dákan náà ẹ̀yin kẹ̀dẹ̀ rẹ lójú àánú mi ní báyìí. Ah, eh, ọlọ́run á mi ti sú mi ọlọ́run ọlọ́run. sẹ́jọ́ The way she dance, the way she move just makes me wanna take her home. The way she carry that back, they make me want to carry me. ló ṣẹlẹ̀ kí ni tí mo gbélé. hello you are under arrest. fún kí ni kí la ṣe. ẹ má bí alẹ́ rẹ anything tẹ bá dé station wa ẹ má mọ̀ kán fẹ́ ṣe. ẹn um, gentleman ẹni tí ò jẹ gbìn kan. kò lè kú mú mi. Mú bàjẹ́. Adébí. Ẹ wá wojú olè kó tó lọ, alápá má ṣiṣẹ́, òkú ọ̀lẹ, ó ṣe bó lè jíjà, ń ló rọrùn jù láì mọ̀ pé láyé rẹ̀. Ẹ̀yin tí ó yẹ kí àwọn òbí kó jàdọ̀ fún wọn òbí wo ló máa bí kankan nu yìí tí inú òun máa dùn kó ń bímọ ẹ wá sọ ara yín bí ìbànújẹ́ fáwọn òbí tó bí yín fún orílẹ̀-èdè yìí àti fún àwọn ọ̀rẹ́ yín ẹ wo ọjọ́ tí ẹ ti ń ba nǹkan jẹ́ bọ̀ ẹ̀yin ti wá lè bóyí pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó lóhun now ó dá mi lójú rẹ̀ mọ̀ wípé ẹ pọ̀ jù báyìí lọ níbo ni àwọn tó kù yín wà báwo gan la ṣe lè rí wọn mú. ọlọ́pàá ọlọ́pàá ṣé o máa gbọ́ tí máa bá ẹ sọ̀rọ̀ kó máa tí ẹ kó máa gbọ́ mi. ó pe ènìyàn kan tí kò sí láàrin wa tó dẹ̀ fẹ́ wà ní ẹrú yẹn dẹ̀ wà very very important. ó tọ́. wow interesting. ta ni ẹnìyẹn kí ló lóko ẹ níbo ló ń gbé báwo la ṣe lè rí. ẹ wo ojú olè ohun tó lọ ògbé wo níhun fò alọ́tán kan kígbe òjálẹ̀ onílé kóhun tán ní sàárà rìndín ẹ wá wojú olè kó tó lọ. Well, okay. ẹni tí ẹ láǹfààní láti mú i kí ló ṣẹlẹ̀ gangan what is the reason for it. Oh, ah, a very good sir tí ẹ bá wo photograph tí ó wà níwájú yín sir ẹ rí i pé bọ́ì kan wà níbẹ̀ tí mo sákò orí ẹ̀ ẹ ṣe sir bọ́ì kan tó fẹ́ supply granite nígbà tí a fẹ́ kọ́ power complex. Uh ṣó ti yé mi sá bọ́ọ̀lù yẹn gangan òun ni mo sá kó rí ẹ̀ níbẹ̀ yẹn sá. ẹ tó bá jọ òun kan wọn ò gbọ́dọ̀ mú. no sir ohun tó surprise mi gangan ni pé láti get àwọn guys láti arrest àwọn guys gbogbo ìgangan ọgbẹ́ fún mi ní clear wọn òun ló jẹ́ kí n mọ ibi tí mo ti lè rí wọn òun ló jẹ́ kí n mọ orúkọ tí wọ́n jẹ́ òun jẹ́ kí n mọ ibi tí wọ́n wà gangan láti rí wọn kó ìyẹn gbogbo ló yà lẹ́nu bẹ́ẹ̀ àwọn boys dẹ̀ ń kọ̀tínú láti máa tẹnumọ́ pé ó kú ẹnìkan tálọ́ ní ọ̀run ò ní bọ́ yìí. ah i see i see i see and don't you think that man is trying to place mats? i don't know. i see okay ọmọ tó máa ṣe ṣorí ó fẹ́ play smart ni o kò play smart ni o ó mọ̀ ń pa ẹni o kò mọ̀ ń pa ẹni o ó wà láàrin wọn ni o kò sí láàrin wọn ni get him arrested first tó bá mu débi you know tẹ bá interrogate ẹ ẹ bá fọ̀rọ̀ wá lẹ́nu wò tẹ́ gbọ́ ogun tiẹ̀ tó bá jẹ́ nǹkan tó máa lọ lé ẹ̀ ní ẹ̀ tó bá jẹ́ tó náà máa dúró ní ẹ̀ mọ̀. no problem sir. mo do first. no problem sir. ó ti supply granite rí àbí pé ó assist rí that is not you know kò ń ṣe láísẹ̀nsì fún láti láti máa jẹ mímú okay so do I do that at once. okay sir no problem sir. okay. ẹ wá wá ayé àmọ́ òdìlárí. Ọlọ́run kò wá rí ẹwà wáyé. Ẹ̀rù yóò sùn. Wọ́n sọ pé ìgbà ara là ń dúrà, ìgbà tí nǹkan máa jẹ omi yẹ kí èèyàn ṣe. Nítorí àsìkò tó yẹ kó sunkún sí irú àwa ìlọrun ká lè gbà ẹ̀ kó sunkún gbà ẹ̀. Ó mọ bí mi àti ẹ̀ ṣe káti ẹ̀sọ́ pàtí ríra ti pẹ́ ìgbà tí èmi àti ẹ̀ pàdé ohun owó ọwọ́ tí mo nà sí ọmọ orí ìfẹ́ tí mo fi hàn sí ẹ̀ why tó fi wá sọ fún mi kó o pẹ̀lú àwọn guys tí wọ́n ń já o lè o ti ṣe rí lóòótọ́ o lè ti fi sílẹ̀ mo yẹn ẹ̀ mo yẹn go gidi nínú ìwọ lówó tí ń gbé bọ̀ tó ń dojú ẹ̀kọ́ ọmọlàkejì ẹ tó ń gba gbogbo nǹkan tó ní lọ́wọ́ ẹ láì ṣiṣẹ́ láì ṣàbọ̀ tó lè rí owó gidi ó wá fi ṣé sílẹ̀ ó wá lọ ń jókòó ní pé wọ́n fún ẹ ní contract láti máa supply òkúta ṣòwò tẹ́jẹ́ láwọn ṣe ni àwọn tó gbogbo ẹ̀ lọ everybody mọ̀ wípé ẹni tí ó bá ṣe dandan ni kò jìyà ṣe tó ṣẹ ìwọ wo àwọn tó dúró ní èmi tí mo jẹ́ ọlọ́pàá lọ́yà kò sí nǹkan kan méjì tí gbogbo àwọn àyàn fẹ́ ju pé kéèyàn sòótọ́ lọ tó bá dé sọ̀rọ̀ sòótọ́ fún mi pé bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyí mi ò sọ pé òun ní jìyà ẹ̀ṣẹ̀ kéèyàn wu ìwà tí ò dá láti bí ogún ọdún sẹ́yìn kó wu ìwà tí ò dá nígbà tó wà lọ́mọ ọdún mẹ́wàá ó lè dé ìgbà tó bá wọ ninety five tó ṣe birthday ninety five years ló wà wá gé ìrẹsẹ̀ tó ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn bó ṣe rí kankan nìyẹn àwọn ọmọ tó bá wọ́n ti sọ fún wa ni kó ṣeé ṣe kó àwọn tó bá gé kó sọ fún wa ni kó ṣeé ṣe kó má le tó yìí. àdùpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣàdéjì ọdún kò dẹ̀ ní kó sínú ọgbà ẹ̀rọ tó bá jáde èmi àti ẹ náà láti máa sọ fáwọn èèyàn wọn kì í tèmi ṣe lórí ní wọn ni wọn ti rí oríṣiríṣi ìrírí òyìnbó náà ti níyẹn gbogbo ẹnikẹ́ni tó bá wà ní sàkání ẹ̀ ìyàwó tó ní ni ẹ̀gbọ́n tó ní ni àbúrò tó ní ni gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá yìí tó bá wùwà bàjẹ́ nínú wọn ní ìsìn ẹni pọ̀ ẹni tàbí má ṣe wà pé ìṣẹ̀ náà nítorí àbúrò ti dání tí wọn ọ̀nà tó ti ṣe irú iṣẹ́ yẹn rí àwọn tí gbogbo ayé tó bẹ́ẹ̀ sì tí wọ́n kó aṣọ ìsí ẹ lọ́rùn ojú wo lọ́fẹ́ tó lè fẹ́. everybody gbogbo ipò kíkò tí a bá wà kí a lò ó kí a má ba ọmọlúwàbí wa jẹ́ nítorí pé ẹ̀tàn ọ̀la ni o ọlọ́run á yẹ kéèyàn sunkún ní àsìkò tí ò yẹ kéèyàn sunkún tí nǹkan ayọ̀ bá dé báyìí ó lè mẹ́kún dání àbí tí èèyàn bá regret ayé àsọ̀rọ̀ tí Jésù máa ń gbé Ẹ wá ayé àmóye láàrin kan. Ọlọ́run ò rí ẹ wáyé.